àwọ̀ mi ló dúdú ẹ̀jẹ̀ mi ò dúdú irun orí mi ló dúdú ọpọlọ mi ò dúdú rárá mo dẹ̀ mọ̀ wípé àwọ̀ titi ẹ̀ náà ló dúdú àbà ẹ̀jẹ̀ ò dúdú irun orí ẹ̀ ló dúdú ọpọlọ ò dúdú èèyàn dúdú tó jẹ́ ẹ wọ́n ní ká máa fi gbé ògo ilẹ̀ Yorùbá wa ga ni èmi náà ti ṣetán láti ṣe kíni láti fi pé mo jẹ́yọ̀ dúdú mo ti fi ń gbé ògo ilẹ̀ Yorùbá ga ìwọ fi èèyàn dúdú tó jẹ́ fi gbé ògo ilẹ̀ Yorùbá ga má fi máa da Yorùbá má fi da ilẹ̀ Nàìjíríà wa má fi dà á láàmú má fi sọ dogun dúdú tó dúdú kò ní kó o má ṣoríire dúdú tó dúdú a kò límìtẹ̀ lórí àwọn nǹkan ribiribi dúdú tó dúdú kò sọ pé o ò lọ́pọlọ tẹ́yìn náà báwo tẹ báwo gbogbo rògbòdìyàn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní sáà tá ogun lọ́tún ogun ló sì wọ́n pè ní xenophobic attacks bẹ́ẹ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè South Africa pẹ̀lú àwọn ọmọ wa nìyẹn wọ́n ní ká sọ kí ni wọ́n ní ká sọ no to phobic attitude wọ́n sọ pé okun ò kí ń wá okun kò kí ń wó ruru ká tún ṣe kí ni ká wá ruru two wrongs don't make a right ẹ jọ tí gbogbo ẹ bá ń gbóná lọ́tún lọ́sì ẹ má jẹ́ káwa náà tún bá wọn gbé gbóná ẹ tí gbígbóná bá ń ṣẹlẹ̀ táwa bá ń tutù ló ṣe máa ṣe kí ni ló ṣe máa mix ló máa blend ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ la máa rí tá a ṣe máa rí solution sí tá a bá wo bó ṣe ń lọ okay nǹkan ṣẹlẹ̀ ní South Africa àwa wà níbí báyìí a tún wá ń para wa ṣó da. ká máa jẹra wa lẹ́sẹ̀ ẹ jọ gbogbo mọ́ọ̀s tẹ̀ ń sun yẹn ṣé àwọn èèyàn dúdú kọ́ lọ́wọ́ àbẹ́ àwọn èèyàn dúdú ló pọ̀ jù nínú wọn àtẹ̀tùgbọ́ pé wọ́n ní ọlọ́pàá náà tún ń pa ara ẹ rí pé èèyàn dúdú ni ẹ̀dẹ̀ tún kìbọn mọ́lẹ̀ ẹ̀ tún pa wọn ẹ wo tẹ́ńsọ̀n wà nílùú nàìjíríà bẹ́ẹ̀ ṣé wèmí gan mi ìbá smiling wà rárá <laughs> mo kàn rẹ́rìn yẹn jù ẹ̀rín yẹn fake <laughs> ẹ̀rín yẹn fake kẹjọ mi ò bá smiling wa torí tension gan obo everywhere àti jáde pẹ̀lú tún bọ àwọn èèyàn ẹjọ́ ní tìtorí ọlọ́run wọ́n ní nàìjíríà yìí àwọn olórin kan lọ́kọ wọ́n ní ti gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan tèmi bá gbé tí ìwọ gbé òun ní gbogbo ẹ̀ máa fi dúró re ló máa fi dúró dáadáa ẹ tá a bá ní káwo sọ́ọ̀tún sósì náà a mọ̀ pé òkè situation nàìjíríà ló ń fà á kí gbogbo àwọn ọmọ wa kọ́ máa lo òkè òkun ẹ owó náà lọ wá lọ àwọn àgbàládùúrà pé lágbára Ọlọ́run ìlú wa nàìjíríà á tòrò á dá débi pé tá a bá tẹ̀ máa lo òkè òkun gan-an á máa lọ sinmi ni tá a bá máa lọ òkè òkun a máa máa lọ relax a kò lè máa lọ òkè kakọ̀ lókè mo fẹ́ lọ ra gbá mo fẹ́ lọ ra kó ní ṣe pé a máa máa lọ síbẹ̀ máa lọ ṣiṣẹ́ débi pé àwọn òyìnbó gan máa máa wò pé òkè ọmọ nàìjíríà ni a máa di pé wọ́n ń pa wá lọ lọ́tùlọ́sí lágbára ọlọ́run mo gbàládùra ẹ wo peace ó máa rè ní àṣẹ Èdùmàrè àwọn èèyàn dúdú náà àwọn èèyàn nàìjíríà wa ẹ̀ wọ́n máa ń sọ pé òkè tó yájẹ́ yàn dúdú wọ́n máa ń sọ pé nuwa dúdú ṣó dáa kó máa sọ orú nǹkan bẹ́ẹ̀ sí wa no no no no no ẹ jọ ẹ jẹ́ ká fọpọlọ sí kinní irun orí wa lè dúdú bí mo ṣe sọ àmọ́ ẹ máa rántí wípé ọpọlọ wa kò dúdú ọlọ́run tó dẹ̀ wò wá ṣùṣù àbà tó dá wa sí nàìjíríà ó mọ nǹkan tó rí ọlọ́run tó wò wá ṣùṣù tó dá wa léèyàn aláwọ̀ dúdú ó ṣe kí ni ó mọ nǹkan tó rí ẹjọ́ ní tìtorí ọlọ́run ẹ má jẹ́ ká bá wọn wà pẹ̀lú àwọn tó máa máa dàlúrú tógun máa máa ṣẹlẹ̀ tá máa máa para wa ní ọ̀tún àtòsì ẹ má jẹ́ ká wà pẹ̀lú àwọn tó jẹ́ pé ó máa ń da gbogbo ẹ̀rú ni ẹ jẹ́ ká kó jọba nílẹ̀ wa ẹ jẹ́ kàlàáfíà kó jọba àdẹ̀gbà aládùúrà pé gbogbo ilé tí wọ́n ti pàdánù èèyàn kan tàbí òmíràn sí South Africa lágbára lọ ẹnì kan ló mọ̀ o lè máa jókòó síbẹ̀ kó máa rò pé kó kùn ẹ̀ jọ́ nítorí ọlọ́run ó kùn ẹ̀ ó kún ẹ ó kún ẹ má gbàdúrà kí ohun aburú kó má kún ẹ gbogbo àwọn èèyàn tó ti pàdánù èèyàn kan tàbí òmíràn mo gbà ládùúrà pé lágbára Ọlọ́run ẹ wo Ọlọ́run á bá wa tù yín nínú gbogbo kan tẹ́ ń fẹ́ òun ni Ọlọ́run máa ṣe fún yín mo dẹ̀ tún kí wa kú oṣù tuntun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àti wo oṣù tuntun oṣù tá ti ẹ̀wà yìí gan tá a bá ti ń wọnú ẹ̀ lọ́bàá làwọn ti máa ma panic lọ́ti máa ma ṣe no no no September o October o November o December o oṣù tó lágbára náà àmọ́ gbàládùúrà pé lágbára Ọlọ́run ohun aburú tá a ti wọ September ohun aburú ò ní bá sílé mi ohun aburú kò ní bá sílé ẹ owó ayọ̀ ìdùnnú òun ló máa bá sílé wa láti sísìn lọ àti sìn títí láéláé Àyìnkẹ́ Kújọrẹ ni mò ń jẹ́ ọmọ bíbí ni wọ́n dé da Kújọrẹ á sọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express tẹ́ bá sọ pé coded but loaded èmi náà lẹ́ ń ké sí tẹ́ bá tún wá sọ pé irin ọmọ tó ń gbẹnu amóhùnmáwòránfọ̀ yé obìnrin lẹ́ ń ké sí mo kí gbogbo ẹ̀yin tèmi mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí yín lọ́mọdé mo kí yín lágbà káàbọ̀ sí orí àkọ́tún ètò Miliki Express lórí Orísun náà ni o original number one ẹ ti mọ bí mo ṣe máa ṣe fún yín entertainment news mi ó ń bẹ́ńlẹ̀ àmọ́ lẹ́ni a máa láǹfààní láti wọ̀ gbòòrò lọ tẹ́ bá ń gbọ́ ti straight ó ti yé yín a máa láǹfààní láti wọ̀ gbòòrò lọ ká tẹ́ bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn èèyàn gbogbo rògbòdìyàn kan tó ń ṣẹlẹ̀ ká wo òye wọn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́ni entertainment news social media gist àti gbòòrò òun la máa kàn sí gbogbo ayé tèmi lẹ́ ètò yìí ètò Miliki Express náà ni àmọ́ kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ́jọ́ sí Koko by Kiss Daniel tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́. tèmi ní eléré Orísun pẹ̀lú olólùfẹ́ yín àyànfẹ́ yín Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ́ tẹ̀síwájú wẹ́rẹ́ lórí abala entertainment news Aki Davido ẹ ti mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ Davido OBO <laughs> ọmọ bàbá olówó ẹ ti mọ̀ pé kò sí kẹ́ má sọ̀rọ̀ Chef Chimo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé olólùfẹ́ tó ti ń yàn tipẹ́tipẹ́tipẹ́ bọ́ ṣe sọ o wọ́n ní ó ti pẹ́ tí òun àti Chioma ti mọ̀ra oríṣiríṣi kọ́lọ̀dẹ̀ la ń gbọ́ gbogbo àwọn tó tẹ̀ ti súgọ pé òkè aṣáàrí Davido àmọ́ Chioma ẹ kí Davido fún lórúkà ẹ kọ́ ṣe wẹ́ẹ̀dì àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Davido ti wá jáde ó ti jọ yín lójú jù <laughs> Davido àti Chef Chi wọ́n ti ṣe introduction in fact inú Davido dùn láti sọ nígbà tó máa drop first picture rẹ báyìí ó ní first of all introduction yes so Davido wá kọ́ ó ní kẹ́ ẹ máa retí Chivido twenty twenty yẹn já sí wípé twenty twenty òun ni wọ́n máa ṣe ìgbéyàwó alárin wọ́n ní ẹni bá máa ṣe ìgbéyàwó á ṣe gudugudu méje well Davido ti ṣe gudugudu méje tẹ́lẹ̀ <laughs> ó ti ṣe gudugudu méje tẹ́lẹ̀ láyé Chefchi ó ti ṣe gudugudu méje tẹ́lẹ̀ láyé Chioma agbáládùúrà lágbá ọlọ́run ọlọ́run abáyín mọ́jọ dúró akí Davido akí Chioma pé wọ́n kú ìpalẹ̀mọ́ mo ń tẹ̀síwájú ní abala entertainment news akíntóyin abraham gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀ọ́ ah, ah, tóyìn ayọ̀ kan ṣubú layọ̀ fún ni ayọ̀ ń ṣubú layọ̀ fún ni bó ṣe bímọ tán ẹ mọ̀ lóríṣiríṣi celebrations yẹn ó ń pọ̀ fún agbáládúrà pé celebrations kò ní tán lémi kò dẹ̀ ní tán lé wọnà kò ní tán nílé tóyìn abraham àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú oṣù yìí àtúbí Tóyìn Abraham mọ́mì ire hey, orúkọ yẹn orúkọ ńlá lágbára náà ire ò ní wọ́n lé mi o ire ò ní wọ́n nílé wọn náà akí mọ́mì ire torí ẹ̀mọ̀ téèyàn bá ti bímọ orúkọ ọmọ náà lẹ́ máa fi pé mọ́mì ire ó ṣe ayẹyẹ ọjọ́bí nínú ọdún yìí akí Tóyìn Abraham láti iléeṣẹ́ Orísun adé kí gbogbo ẹ̀yin tẹ́yìn náà ń ṣọjọ́bí kẹ́ máa rò pé Àyìnkẹ́ ṣe celebrity nìkan lẹ́ máa kí ni irọ́ akí gbogbo ìwọ tó ń wó mi lẹ́tọ̀ọ́ dẹ̀ mọ̀ pé yes oṣù September yìí lọ́ọ́ bí ẹ̀ akí gbogbo gbogbo yìí lágbára Ọlọ́run ẹ̀mí tó ṣe tọdún yìí á tún ṣe tọdún tó bó tẹ̀sílẹ̀ jẹ́ pé ọjọ́ ń torí Ọlọ́run October làwa October is the best month anyway ẹ má bàa mi jù ẹ lè má dàgẹ̀ pẹ̀lú TV yín bọ́ <laughs> because mo fẹ́ sọ fún yẹn best month is October bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀ mo kí gbogbo yín mo kí gbogbo yín ẹ kú ọjọ́ bí o ẹ̀yin ọmọ oṣù September mo ń ní abala entertainment news Davido náà jáde ó wá sọ ó sọ pé kẹ́ ẹ sọ no to phobic attitude lórí ọ̀rọ̀ yìí náà ni ẹ̀jẹ̀ ayé àtàkì ara wa wọ́n ní kẹ́ ẹ dáwọ́ ogun dúró kẹ́ ẹ dáwọ́ ọ̀tẹ̀ dúró kẹ́ ẹ jẹ́ ká a ṣera wa lọ́kan ẹ jẹ́ ká a ṣera wa lóṣùṣù ọ̀wọ̀ ọ̀ ọmọ àti ẹ̀sọ́ wọn náà máa gbọ́dọ̀ gba àdàbí fáwọn South Africa wọ́n ròyìn kan tá a ti ṣe fún wọn ẹ̀jọ̀ ń tó rọrùn ṣé ìsìn ló wáyẹ kó máa fi ìkà sọ ire fún wa a mọ̀ pé Ọlọ́run ọbẹ̀ ẹ̀sọ́ sọ ó kúkú ń bẹ lókè àmọ́ Wizkid náà ti jáde ó ní kẹ́ ẹ dáwọ́ ogun yìí dúró ẹ jẹ́ kàlàáfíà kó jọba nínú nàìjíríà ẹ dáwọ́ ogun dúró ẹ jẹ́ ká yé para wa gbogbo èèyàn náà ń jáde lọ́tún lọ́sì lórí abala entertainment news náà tí wá náà ó cancel gbogbo event pátápátá tó ní ní south africa ó ní kọ̀ọ̀sán òun lè máa wò ó kó wa máa ok kó wa máa fly plane lọ sí south africa kó òun lọ máa ṣeré kó ní kí ni ìwúrí òun kí ni ìdùnnú òun tó yẹ pé gbogbo àwọn èèyàn ẹ̀ ló ń pa níbẹ̀ ẹ̀ jọ nítorí ọlọ́run pípa yìí ó ti pọ̀ jù nǹkan táyé tẹ̀ sọ nonsense nìyẹn kọ́lọ́n dùn wá nínú kọ́lọ́n fún wa good news à á rí good news <laughs> mọ́ láti bí ìjẹrin ìjarùn torí ọ̀rọ̀ pé wọ́n ń para wọn yìí òun láàrin àmọ́ mo gbà ládùúrà wípé lágbára ọlọ́run ọlọ́run amúnú gbogbo adùn láṣẹdùmá Tiwa Savage òun náà cancel trip ẹ̀ ó ní kò jọ rárá South Africa is a no-go area fóun lọ́ọ́lọ́ọ́ báyìí kọ́lọ́run kò ṣàánú wa gbogbo ẹ̀yin tèmi lé ẹ wò àárín rí jù báyìí lọ ní abala entertainment news ẹ jẹ́ ká tún lọ ọjọ́ tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú orí wọn ni mo fẹ́ ká lọ jó sí blow my mind by davido featuring chris brown ah, ah, àwọn ọmọ wa wọ́n ti ṣe dáadáa ok <laughs> àwọn wa ti ṣe kí ni wọ́n ti já wọ́n ti já pátápátá wọ́n ti já bùtùbùtù ah, ẹ mọ̀ kan tó túmọ̀ sí ṣá kéèyàn tún máa feature àwọn tọ̀hún nínú orin wa ń bíbá ẹ jẹ́ ká lọ gbọ́ blow my mind by davido and chris brown à ń padà bọ̀. ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́tún lọ́sì àdúrà mi ni wípé kọ́lọ́n bá wa ṣàánú Nàìjíríà kọ́lọ́n bá wa ṣe kí ni kọ́lọ́n bá wa ṣàánú ìlú wa god bless nigeria ẹ jọ̀ọ́ ẹ máa fàdúrà ran nàìjíríà wa lọ́wọ́ tẹ́ ẹ bá lọ sí òkè òkun táwọn ará òkè òkun wọn bá jí ọ máa ń gbàdúrà fún lu wọn ni o tó bá wá kọ̀ tó bá gbàdúrà fún lu ẹ̀jọ́ nítorí ọ̀nà ibẹ̀ ló ṣì ń gbé wọ́n ní ọ̀run yabọ̀ kò kí ń ṣọ̀rọ̀ ẹnìkan ọ̀run máa wó kò kí ń ṣọ̀rọ̀ ẹnìkan ni ẹ má máa gbàgbé láti máa fi nàìjíríà sí inú àdúrà yín tẹ́ bá gbà god bless nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tún jẹ́ ká lọ ṣe kí ni ẹ jẹ́ ká lọ torí gbogbo ẹ̀ náà Miliki Express náà ni kí gbogbo ẹ̀ ṣe ṣì máa mílíkì nǹkan tèmi ṣe wà ń bí fún gbogbo ẹ̀yin tèmi nìyẹn ẹ jẹ́ ká lọ́jọ́ sí that's how star do by skibi tá a bá máa padà dé social media gist òun lọ́pọ̀ máa sunkọ̀ ẹ kú jókòó gbogbo ẹ ṣe mí lé mo lérò pé ẹ gbádùn orin Wizkid tí aṣèfọ́dọ̀ ti rí bàbá ńlá Orísun kan tèmi ṣàmọ̀ ni pé bàbá ńlá wọn lórísun <laughs> ẹjọ́ torí ọlọ́run bàbá ńlá wọn ni ẹmọ̀ pọ́ máa sọ pé alára ló ń ṣe kí ni alára ló ń gbé ara ẹ̀ ga mú lórí Orísun ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹjọ́ please please please please àbí <laughs> ẹ wọ gbogbo ẹ̀yin tèmi a ní jù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí lágbára ọlọ́run ọ̀fọ̀ wàhálà ìdààmú kò ní ṣí sílẹ̀ fún mi kò ní ṣí sílẹ̀ fún ẹni àṣẹ Èdùmàrè ẹ má tún wá gbàgbé Orísun estate wa ah ó yẹ kí ti sọ fún yín ti kẹ́ ẹ wò mo ṣẹ̀wọ̀ ọ̀rọ̀ nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà òun ló kọ́kọ́ ń jẹ mi lọ́kànnà Orísun estate rí dájú wípé o jẹ́ onílé ara rẹ ibi tó bá fẹ́ ilẹ̀ sí ibẹ̀ ni kò ti mu a wà l'Àbújá a wà ní Ṣímàwá a wà ní Ìlọrin a wà l'Abẹ́òkúta a wà ní Ifọ̀ a wà ní Ìbàdàn a wà l'Óṣogbo kò síbi tí Orísun estate òde owó tó máa sọ ẹ̀kọ́ òun lọ bẹ̀gọ́jọ má lọ máa tẹ́ lọ́wọ́ àwọn lálọ́dà àti lálẹ́dìyàn tó bá ti ń pẹ́ jù bí onílé ẹ̀tẹ́ ló máa gbẹ̀yìn ẹ̀ ọlọ́run ní jẹ́ ń tẹ́ ọlọ́run dẹ̀ ní jẹ́ kí ìwọ náà tẹ́ gbogbo ẹ̀yin tèmi nílé ẹ wo àsìkò ti tó láti wá ṣe kí ni láti wá máa lọlé ẹ má gbàgbé fún pẹfẹ gbogbo àwọn ṣẹwà lọlọkọ jọkan lórí social media ẹ lọ sí www.facebook.com/orisuntv www.youtube.com/orisuntv lórí twitter àti ig ẹ tẹ̀lé wa at Orisun TV ẹ fẹ́ darapọ̀ mẹ́mi náà lórí social media ẹ láì page mi lórí Facebook Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ náà ni lórí IG ẹ tẹ̀lé mi at Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ on Twitter at Tosi Kújọ́rẹ̀ èmi tí tọ́tọ́ Àyìnkẹ́ Kújọ́rẹ̀ mọ bíbí ni wọ́n dé Dayọ̀ Kújọ́rẹ̀ á sọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express kódẹ̀bọ̀ lóde tẹ́ bá sọ pé ìwé ọwọ́ tó ń gbé náà mọ̀ wọ́n fọ̀rùn èmi náà ni màá máa jẹ láyọ̀ ni a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ God bless Nigeria ó dàbọ̀.